àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múri sádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. màsíù tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà tí gbogbo wa lọ́ọ́ máa dájú. Ukurani Miriza Miriza Gulam Ahmadu Yunajimu Ilẹ̀rọ Ukurani gbogbo wọn o. Kàláwù ìṣọṣọ wa ká má di pèpè kekiri bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù níbẹ̀. mírízà gulam ahmadu ati shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe tó fi súnà rẹ̀ lórí o. onídòdò onídòdò ẹ̀. ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni Súfì máa ń ṣe rẹ̀ ni. Ó lè kó sẹ́yìn bá a kọ́ ọ̀rọ̀ ní wọn tó jára jàlá. ó lè tó ẹgbẹ́ tó ní ká ní ẹ̀rọ kó náà tó ti ló púpọ̀. lọ́sùn rẹ̀ ó ní pẹ́tà tó bá àjọ ẹ̀rọ tó ní pẹ́tà àdáyé tó lọ ká. onídọ̀lọ̀ ẹ̀ onídọ̀lọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùnfín ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Sófin máa tó máa bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó tẹ̀sí máa ó lè wọ́n tó jára jára. ó lè tó lè tó lè ní ẹ̀rọ púpọ̀ náà tó ti máa fẹ́ ló náà ó lè tó tẹ̀sí ẹ̀rọ tó lè fẹ́ náà ti ká. kò ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùfì bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ń tẹ̀rẹ̀ ẹ̀yìn tó fi máa ń tẹ̀rẹ̀ ẹ̀yìn tó lè kó tẹ̀sí bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó jálá jálá. ó lè tó lè tó lè ní ìtàgé ẹ̀rọ ọ̀rọ̀ tó ti sùfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oní sùfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oní sùfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oní sùfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oní sùfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí ni wọ́n ti ó lè kó sẹ́sì bá àbọ̀rùn ó lè wọ́n tó jára jàlá. ó lè tó lè tó lè nígbà tó yẹ kó kó àjọ ìgbà fẹ́ lórúkọ. lọ́sọ̀rọ̀ náà ó lè tó tó tó àjọ ẹ̀rọ tó lè tó látàrí àdéjọ́ kan fi ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa jẹ́ náà yóò máa ṣe eré ẹ̀ lọ. fúra ẹni tó fi tó fi máa ń ṣe rẹ̀ yìí tó fi máa ń ṣe rẹ̀ yìí ó lè kó sẹ́sì bá àbọ̀rùn. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ ahad mọ́júmọ́ ahad déètì òní ni ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá oṣù kẹta oṣù rọ̀bí àwọ̀lù ọdún 1444 mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín àsòfíà zatu tọ̀ríkọ khanafati al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh dikirulai ṣáfẹ̀yìn nípa sùfíyà àlàyé lórí ọ̀rọ̀ sheikh dikirulai ṣàfihàn nípa sùfíyà episode fifty nine episode fifty nine ní àárọ̀ alhamdulilayi nínú ọ̀rọ̀ tí àfẹ́ṣe ní àlàyé ẹ̀yin náà gbọ́ ẹni tí ò bá tí ì gbọ́ kò lọ gbọ́ ní báyìí afẹ́ ni o insha allah afẹ́ tẹ̀síwájú ní alẹ́ tòní hmm. ìdí tí àwọn àfáàfin yapa ẹnu lórí orúkọ táwọn Sufi ń pera wọn àsòfin yìí wò ní. yálà àwọn àfa súnà yálà àwọn àfa oníṣúbí gan fúnra wọn èdè tí igun kọ̀ọ̀kan fi yapa ẹnu mo ti ṣe àlàyé lórí ẹ̀ wọ́n bá jẹ́ ká tẹ̀wájú wáyé inṣàlá torí pé ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n a máa sọ díẹ̀ díẹ̀ a máa sọ díẹ̀ díẹ̀ àdìjọ́ dáwọ́ lágara títí ọlọ́run fi ní kí ká yanjú gbogbo ẹ̀ pátápátá kí n ti rún ìyẹn bàtà ńlẹ̀. lẹ́yìn náà àlùmọ̀ràn àlùmọ̀ràn fẹ́ẹ́ gbọ́dọ̀ yọ. lẹ́yìn náà àlùmọ̀ràn fẹ́ẹ́ àwọn tàbílọ́lá nìkan ti mẹ́nu tàbáwò bíi àlìkọ̀yà àlìkàṣù àwòkùṣù wọn ni kà ṣẹba. gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ wọ̀lẹ́ṣì àti àwọn ìsìnyá àti kan àjẹkọ̀tù wọlé kọ́kọ́. kí aláwọ̀bá ni kẹ́ Sheikh dikolai Shafii ó bá ní ṣe àlékún ààbò rẹ̀ fún wọn kí aláwọ̀ sì bá ní ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀ fún wọn. agbami odò kan ní súfí agbami bí omi òkun òun ni ọ̀rọ̀ súfì jẹ́ ẹni tí ò bá mọ̀ wẹ̀ kó mọ̀ tíráì rẹ̀ yóò bodò lọ máa bodò lọ tí ẹ bá ṣàkíyèsí sí ọ̀rọ̀ tí àbá àdìkúlẹ̀ ṣàfihàn ní ìsìn ni pé nínú nǹkan tí ó fa ìyapa ẹnu lórí ọ̀rọ̀ àwọn onísúfí òní wípé àwọn onísúfí wọ́n ní mùsọ̀làhátùn mùsọ̀làhátùn sùfíyà mùsọ̀làhátù tasawuf mùsọ̀làhátùn sùfíyàtùn. tàbí mustalahatu tasawuf àwọn oníṣúfì ni àwọn hàtù yìí wọ́n wá mú àwọn díẹ̀ wà ń bẹ́ẹ̀ wọ́n mú àwọn díẹ̀ díẹ̀ ní mú wá ń bẹ̀ o ó jù báyẹn lọ́wọ́ pọ̀ o. mo wá fẹ́ wa létí àwa tí à ń tẹ́tí gbọ́rọ̀ ẹnu mi. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú ágúmẹ́ǹtì mi against sufism nínú ágúmẹ́ǹtì mi against sufism tí ò tí ì sí àfáà náà tó lè dìfẹ́ǹdì ẹ̀ àfi eléyìí tí ó bá tún máa bọ̀ tírẹ́sì pọ́ìntì mi lórí ẹ̀. agbègbè kan bẹ̀ ni agbègbè mùsùlùmí sùfìyà tàbí mùsùlùmí tasawufi. mo sọ nínú àwọn previous episode wípé wáì tí àfi mímọ̀ pé ọ̀tọ̀ ni Islam ọ̀tọ̀ ni Sufi náà èé ṣe tí a ní mọ̀ pé ọ̀tọ̀ ni Islam ọ̀tọ̀ ni àtàsọ́wúfù tàbí àsòfíà. Nọmba one, yálà a pè ní sòfíà ni o, yálà a ní tàsọ́wúfù ni o, mùsọ́láhù kan nù, èdè ìperí kan ni. Islam èdè ìpèrí kan ni asunna èdè ìpèrí kan ni so Islam àti asunna ó jẹ́ èdè ìpèrí nínú Islam a sì rí láfúlù al-Islam nínú Quran nínú Hadith a rí láfúlù asunna nínú Quran nínú Hadith àmọ́ nígbà tọ́rọ̀ bá dẹ́rù ọ̀rọ̀ asòfìyà tàbí àtàsọ́gùfù kẹ́límà yẹn látùjàdù filikur'an wàlá filhadith. gbàrà ní ṣe máa dẹrẹ́rù báyìí torí ọlọ́run. eléyìí tá a ó kọ rẹ̀ nínú kùránì ni mo ní kẹ́ ẹ jẹ́ amójútó. Ari islam nínú kùránì ẹ̀jẹ̀ amójútó a islam nínú hadithi ẹ̀jẹ̀ amójútó a rí àsúnà nínú kùránì ẹ̀jẹ̀ amójútó súnà yẹn a rí nínú hadithi ẹ̀jẹ̀ amójútó a rí àtàtọ́wùfù nínú kùránì nínú hadithi àárín bẹ́ẹ̀ àsòfíà àárínú kùránì àárínú hadith ànábì two different entities two different entities Only Islam àti Sofiya nínú ẹ́písọ́ọ̀dù yẹn náà mo tún wá fi kún wípé bí Islam ṣe wá jẹ́ ó kọ tó kó gbogbo mùsùlùmáàtù ẹ̀ sínú ìyẹn ni pé Islam mùsùlùmáàwù kan ni èdè ìpírí ni a register word fún kíni fún ẹ̀sìn kan àsòfíà náà èdè péré ni fún kíni fún ẹ̀sìn kan lọ́tọ̀ ètekéte làwọn ẹni yẹn dá nípìlẹ̀ ni àṣírí wọn sì ti tú. now Islam wá ní mustalahatun kathira Islam wá ní àwọn èdè péré lóríṣiríṣi tó dá sí pé tá a bá sọ pé kí ni wọ́n ń pè ní àlèmùdú àtìmọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè péré ìsìláàmù ni tàbá ní kí ni ń pè ní tàyámùmù àtìmọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè péré ìsìláàmù ni tàbá fẹ́ pé kí ni wọ́n ń pè ní sọ̀látùlì fàrọ́hídì àtìmọ́ tí ń jẹ́ nínú èdè péré ìsìláàmù ni tàbá ní kí ni jẹ́ sọ́ọ̀mù sọ́ọ̀mù ààwẹ̀ àtìmọ́ ń jẹ́ nínú èdè péré ìsìláàmù ni tàbá ní kí ni jẹ́ hajj àti ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ torí pé nínú èdè péré Islam ni ok tábà ń jẹ́ tábà sọ pé kí ni jẹ́ sọ̀látù Ibrahimiyya àti ìmọ̀ ń jẹ́ torí pé èdè péré Islam ni nínú èdè péré Islam ló wà alùl Islam wọ́n mọ̀ ní jẹ́ gbogbo èdè péré Islam àmọ́ kódà tábà sọ pé kí ni jẹ́ kẹlímọ́tù ṣàhádà ètè ìpèrí ni nínú ìsìlámù sábà ti dákọ kí ni jẹ́ kẹlímọ́tù ṣàhádà mùsùlùmí ti mọ̀ àfẹni tí ọba kẹ́kọ̀ọ́ ló kù. sábà ní kí ni jẹ́ àtàhíyà ètè ìpèrí kan ní nínú èdè ìsìlámù kò níyànnú ká àtàhíyà fún wa tó sì bámọ̀ yóò kà fún wa. súrọ́tù lè fàájà èdè ìpèrí ni súrọ́tù lè bákọ́rà èdè ìpèrí ni.

tẹ́mání sáàyù bẹ́ẹ̀nà márùwá bẹ́ẹ̀nà sọ́fà wà lè márùwá àfihàn tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ orúkọ orúkọ orúkọ fún ìṣe kan nínú ìsìláàmù ọ̀là ń pè ní mustalahatun mustalahatul islami mustalahatul islami èdè pẹ̀lú now ẹ̀rọ àmọ̀ká iṣu fi náà sufi èdè péré ni ó wá jẹ́ ìpìlẹ̀ èdè péré fún ìlànà kan fún ẹ̀sìn kan òun náà wá ní àwọn èdè péré lábẹ́rẹ́gẹ́dẹ́ tó ga sí pé kò sẹ́ni tó lè mọ̀ àfi onísúfí àti àtẹnutọ́ba tún ka tíra sufi tí èso ń sufi bí irú èmi. tó ń sufi bá dákọ ẹnṣkù ó ní ìtumọ̀ tẹ́gbẹ́ kalẹ̀ fún èdè péré ni tó ní sufi bá dákọ kútùpù èdè péré ni lọ́dọ̀ àwọn sufi tó ní sufi tí ó bá dárúkọ kashfu èdè péré ni lọ́dọ̀ àwọn oníṣúfí ó ní nǹkan tí wọ́n gbé àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ fún tó ń súnmí bá dákọ tẹ́ríbíyà èdè péré ni lọ́dọ̀ àwọn oníṣúfí torí pé tẹ́ríbíyà in a in a in a dictionary meaning education but when it comes to Sufism tẹmadakọ tẹrìbíyà ohun tí ó wọ kálúwà tẹmadakọ kálúwà pápẹrẹ nísìn èdè péré ni tó dà wọ́n Sufi mo rò pé get first in man so kálúwà nísìn ara èdè péré ni lábẹ́ Sufism so that sí pé tẹ́ bá ti dákọ̀ rẹ̀ àwọn tí wọ́n mọ tí kálíwà kó nú wọ́n ti mọ̀ ẹni tó tún lè mọ̀ lẹ́ni tó bá rí tíà tí wọ́n kọ́ tó kó nú èdè péré ni kẹ́sìyàn ní àṣeèk nínú súfì èdè péré ni ẹni tó ń súfì bá pè ní sheik lọ́dọ̀ wọn ó yàtọ̀ sí ẹni tí Islam pè ní àṣeèk lọ́dọ̀ tiwa kọjọra wọn kọjọra wọn now mo wá sọ wípé nínú tá a fi mọ̀ pé ọ̀tọ̀ ni súfì ọ̀tọ̀ ni Ìsìláàmù ìsìláàmù làwa ti fẹ́ ṣe orúkọ ẹ̀sìn tàbí orúkọ ìlànà tọ́lọ́ọ̀bọ ò dákọ oníṣúfì orúkọ ẹ̀sìn tàbí orúkọ ìlànà tánẹ́bí mọ́mọ́dún ò dákọ rí oníṣúfì ìsìláàmù lórúkọ ẹ̀sìn wa súnà nìlànà rẹ̀ tá a fi ṣe é èyí táwa fẹ́ ṣe ń tiwa nù ẹ má kó yọ́ọ́yọ́ bọ̀ wá lọ́wọ́ mọ́ ibi tẹ́ ẹ kó bọ́ọ̀lù wà lọ́wọ́ dé yìí tó gẹ́ẹ́ láti ọgọ́rùn ọdún kẹta láti gbàlejò ọ̀ràn súfì a sì ní ẹ máa lọ jẹ́jẹ́ ẹ̀yìn ẹ̀fẹ́ tàkùsì wà lọ́rùn àníkẹ́ ẹ dádúró ẹ sì tó dádúró ẹ̀yin lẹ́pọ̀ nàìjíríà ẹ dádúró kíní tó ń báyìí lẹ́rù ṣẹ́ẹ̀ tí ìrọmọ ọ̀dọ́ tó ni. zikilẹ̀ ṣàfi wọ́n wá ń ka díẹ̀ nínú àwọn musolahatu sufiya wọ́n wá ń kà. ṣé ó ní nǹkan dúró fún ó dúró fún bẹ́ẹ̀ ni àwọn musolahatu wọn yẹn tẹ́ ń bá bi àáfàá gbà nínú ìsìlámù léèrè tí ó bá já sí pọ́ bá ka síra wọn tí ò sì rìn lójú ọ̀nà wọn rí òdo ni ó gbà òdo ni ó gbà ṣé má bi àfa àgbà léèrè pé pápẹ̀rẹ́ nìsín sábà ní kí ni jẹ́ sàlátò lè fàátì káfíyè sàpẹrẹ sàlátò lè fàátì èdè péré ni lọ́dọ̀ wọn tí wọ́n wá bi àfa àgbà léèrè pé máa hìyà sàlátò lè fàátì òkè ni ọmọ wò pé kí ni tún jẹ́ sọ̀làtò lè fàátì torí pé sọ̀làtò lè fàátì èdè ìpèrí ni ẹ dákun ẹ bá mi tẹ lọ́ọ̀fù àti láìkì ẹ̀yin náà rí àwọn olórí pupa inú sáàmù bí wọn ni tí n bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni mi ò pè yín mi ò pè ọ́ pé kó wá pitú láti wàá gbọ́ mi wọ́n dì mí lọ́wọ́ mọ́ ẹjẹ́ mi náà sọ tèmi nígbà tí sheikh zekirai sọ tiẹ̀ ẹ̀ tẹ orí pupa ẹlẹ́kẹ̀ẹ́ tí bá ń ẹni tí bá ń parọ́ ẹlẹ́kẹ̀ẹ́ tí bá ń tí bá ń sọ̀rọ̀ tí ò lọ tààrà tí ń pẹ́kọ̀rọ̀ kí ni ìṣòro ayé yìí ná kí lèmi àti ń jọ dàpọ̀ ẹ fi mí lọ́rùn lẹ̀ èmi ń sọ tèmi ni nígbà tí sheikh dikilai sọ tiẹ̀ ẹ̀ torí pupa inú yín dùn èmi wá ń sọ tèmi inú yín bà á jẹ́ tí mi bá ń bàjẹ́ lọ́sùn ṣe bí ilẹ̀ ti sú lọ́sùn náà. ẹ̀yin èèyàn gidi ẹ bá mi máa tẹ lọ́ọ̀fù àti láìkì ẹ mi máa tẹ lọ́ọ̀fù àti láìkì sí ọlọ́run ní bá ń jẹ́ ọlá pé òdodo là ń sọ ẹ bá fẹ́ dí wa lọ́wọ́ ọlọ́run bá ní dí lọ́wọ́ ọlá pé à ń sọ òdodo náà nítorí tiẹ̀ ni torí Allah ni ẹ bá fẹ́ dí wa ọlọ́run bá ní gbèdè lálẹ́ yìí kí ló ń ṣe yín. a máa ṣàlàyé ọ̀rọ̀ fáwọn tó fẹ́ gbòòlù ọ̀rọ̀ tó bá dá sí pé nìkan ló bá wù mí tó ṣàǹfààní pẹ̀lú òdodo ọ̀rọ̀ tí mo sọ ó lóore fún mi ju kí n fi gbogbo nàìjíríà kọ́ ilé lọ ẹ̀yin ọmọ pàtàkì ọ̀nà mọ̀ ni ẹ sì mọ pàtàkì ọ̀nà mọ̀ nígbà tẹ́ ẹ̀ mọ ewu tí ń bẹ níbi ìṣìnà ẹ mẹwu tí ń bẹ níbi ìṣìnà ẹ wò ẹ má dàgbà àtẹ̀ṣẹ́ àwọn èèyàn gidi now ibi tí mo bọ̀rọ̀ dé ni wípé tí wọ́n bá bi àfa àgbà léèrè pé mọ́híyà sọ̀látù lè fàátì àfa àgbà tó ti di pòfẹ́sọ̀ ní ìsìláàmù kò lè mọ̀ á àyàfi tó bá gá sí pé ó ṣe tìjàníyà rí tàbí ó ti ka síra tìjàníyà bẹ́ẹ̀ ni mo sọ torí pé sọ̀rọ̀ lè fàátì èdè ìperí mi tó gá sí pé tá a bá ti sọ àwọn oní ti mọ tó dúró fún so Sheikh abdulfatai uh, uh, Sheikh zikule ṣàfihì wọ́n máa ń sọ wípé nínú tó dá fìtì náà lẹ̀ ó ní àwọn èdè ìpérí yẹn ẹgbọ́ lẹ́ẹ̀kan sí lẹ́yìn náà alùpàdà àwọn tàbí lọ́lọ́dì kan ti mẹ́nu tàbí القناعة الكشف أو الكشوف والمكاشفة وقولوا عن كون الذوق والعشق أتي أول تسميات الدم الجبوت والأكبار What love ṣùgbọ́n wẹ̀lùkù yóò àwọn mọ́jẹ̀mú bá tí ń bẹ méjì ẹ̀ báyìí tí ó ní sófì mọ́jẹ̀mú báyìí mọ́jẹ̀mú báyìí mọ́jẹ̀mú báyìí. lẹ́yìn náà àlùmọ̀ràn sáà wọ́n ti fi kọ́ nígbà yìí máa ń ṣe inú sófì àgbẹ̀sẹ̀ nǹkan tó ń bẹ ملعون الجزون والمنصفون والمنصفون eléyìí wọn náà ní. ẹgbẹ́ bá nìyí gbogbo àwọn nǹkan tí wọ́n kà á lẹ́wọ̀n yẹn bóòlù sí ní dá wàhálà lẹ̀ nígbà tí ẹni tá a pè ní olùbí àfáà àgbàfà nínú ìsìláàmù tí àwọn oṣù fipá bá ń taari ìbéèrè sí pé kí ni jẹ́ báyìí tó lóun ò mọ̀ kí ni jẹ́ jẹ́ ọ̀rásùlì kàmáàlì tó lóun ò mọ̀ kí ni jẹ́ tẹ́ríbíyà tó sọ ohun tó mọ̀ nínú èdè tí wọ́n ní rárá ìyẹn kọ́ ni tẹ́ríbíyà tí wọ́n ń sọ àwọn àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí ń jẹ́ kálíwà táàbà ní kálúwà ní kíyàn wà lónìkan nu yàrá àdìkan kà wọ́n ní ara ti ń jẹ́ kálíwà lójú ọ̀nà tọ̀ríkọ̀ lójú ọ̀nà súfìrè bó ni ò ṣe ní di wàhálà láti sọ pé ọ̀tọ̀ ni súfì ọ̀tọ̀ ni Islam it's like bí ìgbà tí a bá ń bá kírísẹ́nì sọ̀rọ̀ wípé kí ni jẹ́ kírísẹ́nìtì kírísẹ́nì lọ́mọ tí ń jẹ́ kírísẹ́nìtì rẹ̀ ẹ bá ṣe kírísẹ́nìtì rí ní ọmọ tí ń jẹ́ kírísẹ́nìtì rẹ̀ emaka bá kàwé kìsẹ́nìtì ri ní ọ̀wọ́n tí ń jẹ́ kìsẹ́nìtì nọ́mbà ẹ baptism ẹ lílọ nínú ẹ̀mí biribiri gbogbo àwọn nǹkan wọ̀nyẹn terminologies ní lọ́dọ̀ àwọn awọn oníǹkan nkan mọ̀ túmọ̀ tó ọmọ túmọ̀ ẹni tí ò sérí tó tún wá ka sí àwọn olóòmọ̀túnmọ́ rẹ̀ tọ̀ ẹ wá ní àwọn nǹkan wọ̀nyí olóbi ìyapa ẹnu tá a ti rí àlìmọ̀ọ́nì ọ̀hún wàlìmùjìzún wàlìmùsìfò àtẹnírì àtẹnírì àtẹnírì ọ̀wọ́ wípé ẹ wò ẹ jẹ́ fìyẹn lẹ́nà sheik ayé èèyàn mi nínú àwọn nínú nǹkan tí àwọn àlìmọ̀ọ́nì ń rí àwọn tó sọ pé no going area ní súfì o mọ̀ lọ ṣe súfì kọ mọ̀ sórí burúkú o gbàtí tó pẹ̀lú ìsìláàmù fi ọ̀nà súnà ànẹ́bì ṣe ìsìláàmù kódà káwọn àfáà kan máa sọ pé súfì kan dáa má dá wọn lóhùn o wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni o nínú àwọn mùsùlùmáàtù sùfíyà tó dá wàhálà alẹ́ ẹgbẹ́ sáré fa mẹ́ta jáde mẹ́ta péré ká ẹ̀wò káwá bira léèrè pé sufism ọ̀nà ọ̀là ni àbọ̀nà parun sufism ọ̀nà tọ́lọ̀ ni àbí ọ̀nà ṣètọ́ni kákàbíra wa léèrè ẹja sì yẹn ẹja sì ṣe fàájì bí àṣà bàbá olómi àní ẹja káyà kan tàbí káka àdéhùn kankan fi ṣe fàájì ẹja fi mùsọ́láwù mẹ́ta péré ní àti mo ti fún wa lápẹẹrẹ ní tinú ìsìlámù tinú sufi ẹ wá ká go to mẹ́ta péré lálẹ́ yìí nínú mustalaha sufiya tó general yálà ọjọ́ sìjáníyà ni o ọjọ́ kọ̀dìríyà ni o ọjọ́ sàdìríyà ni o gbóńtọ́ bá ní ọgẹ́ni súfí ètìláàkù láfdú sayyidil wujud ala rasulillahi sallallahu alayhi wa sallam. nínú mustalahatu sufiya ó ní láfúlù sẹ́yídù lìwùjúdì sẹ́yídù àlìwùjúdì sẹ́yídù lìwùjúdì ara mustalaha sufiya ni. kí ni ìtumọ̀ sẹ́yídìlì wùdúdì fún àǹfààní àwa tá a mọ̀ kí ó ń tá yẹn ọ̀rọ̀ méjì ni àpè sẹ́yídì àpè àlìwùdúdì ìdí ń jẹ́ sẹ́yídì ó sì mọ̀ gbọ́ sẹ́yídì sẹ́yídì aṣíwájú aṣíwájú lídà ń jẹ́ sẹ́yídì kí wá ní jẹ́ àlìwùdúdì bíbẹ ní jẹ́ kí nǹkan máa bẹ kí nǹkan máa bẹ ní ń jẹ́ kíni o ní ń jẹ́ àlèwùjúdù bí kíkan máa bẹ kíkan máa exist existence kíkan máa bẹ ní ń jẹ́ àlèwùjúdù mùsọ́láhù kan ní sẹ́yìdì lùwùjúdì lọ́dọ̀ àwọn oníṣúfí wípé aṣíwájú bíbẹ aṣíwájú bíbẹ ta ni wọ́n mọ̀ sí aṣíwájú bíbẹ ẹ̀yin tẹ́ wà lórí prógrámù ṣe mọ̀ pé ọlọ́run ba bíbẹ ń bẹ fún àbí àwa náà àwa náà ń bẹ àbí ok ta ló wá yẹ kí a wá pè ní lídà nínú bíbẹ. ta ló yẹ ká pè ní lídà ta ló kọ́kọ́ ń bẹ ṣe bí aláwọ̀ ni mi ò mọ rí kọ́mẹ́ǹtì ń mo fẹ́ kẹ́ participate actively ṣe o fẹ́ máa rí kọ́mẹ́ǹtì ń dìbà yìí. lọ́dọ̀ àwọn oníṣúfí wọn a ní ànábì muhammadu ní aṣíwájú bíbẹ ẹ gbọ́rí bẹ́nu tí àwọn ẹgẹdẹ tí wọ́n kọ́ bẹ̀ pàápàá jùlọ tí àjàwárù lè máa ní tí wọ́n fẹ́ àdírẹ́sì tí àwọn sẹ́yìn dùlẹ̀ wùjú dì wọ́n sọ pé kọ́ọ́là sẹ́yídù ìwòjúdì sallallahu alayhi wa sallam aṣíwájú bíbẹ ní máa ń pè àlejò muhammadu. àwọn àbí wọn léèrè pé báwo làlejò ó ṣe jẹ́ aṣíwájú bíbẹ. bíbẹ tó ti ń bẹ ṣáájú gbogbo bíbẹ ní àlọ́ o bíbẹ tàlá ò gan kò ní bẹ̀rẹ̀ ẹni tó wáá po èsì tá a gbọ́ òun ni ṣéwù ìlérò kìnnìkan ìlérò láyé ìgbà kẹsẹ̀tì ló ti sọ̀rọ̀ yẹn mo dẹ̀ gbé ọ̀rọ̀ yẹn wá nínú kásẹ̀tì àti ìfàsókè pàtì ṣùgbọ́n bó ṣe sọ mo ha sórí mo ha sórí mo lè má mọ̀ sí jẹ dáadáa o mo lè má mọ̀ sí jẹ dáadáa kíní kan ìlérò ló kọ rẹ̀ kíní kan ìlérò ó ti kú o ó ní tá a bá sọ pé sẹ́yìndì lùwùjú dì aṣíwájú bíbẹ ṣé a mọ̀ wípé lára tí ń bẹ náà lọ́lọ́run wà ànẹ́bì wá ní aṣíwájú fún gbogbo wọn mo sì sọ gẹ́lẹ́ nù tá a bá sọ pé sẹ́yìndì lùwùjú dì aṣíwájú bíbẹ tá a mọ̀ pé lára tí ń bẹ náà ni àlọ́ wà ànẹ́bí muhammadu wà ní aṣíwájú gbogbo wọn aṣíwájú bíbẹ ẹ dákun ẹ̀yin mùsùlùmí nínú ọlọ́run àti ànẹ́bí muhammadu tá a ló kọ́kọ́ ń bẹ. báwo ni ẹnì kó ti sọ fáwọn mùsùlùmí pé ànẹ́bí muhammadu ń ṣáájú ọlọ́ọ̀fẹ́ ó síwájú ọlọ́run níbi bíbẹ táà ní sọ kó ń dìn pé kẹfìrí ni táà ní sọ kó ń dìn jẹ́ aláìgbàgbọ́ nínú bíbẹ aláwọ̀ ṣáájú gbogbo nǹkan pátápátá tàbí gan tẹ̀ ń pè láṣáájú bíbẹ yìí tóun gangan máa ń ṣàdúrà pé àlọ́ ọ̀hún mọ̀ á ń kọ́búlákà ṣe ìwọ àgbọ̀ ìwọ ni àkọ́kọ́ ẹ̀tọ́ bá dàkọ́kọ́ náà ni aṣíwájú fàlẹ́yìísà kọ́búlákà ṣe ń kínní kan kò síwájú rẹ. ànábì sẹ́yìn ń pè ní aṣáájú bíbẹ òun ròyìn olúwa ẹlẹ́dàá rẹ̀ pé àlọ́ wúmọ̀ áńtàlì fàlẹ́yìísà kọ́búlákà ṣe ń ọ̀rọ̀ yóò sì ní ìdìkàǹkà láàrin àwa mùsùlùmí àtàwọn oníṣúfí báwo láti tò kírun lẹ́yìn ẹnìkan tó gbà wípé ànẹ́bí mọ́mọ́dù ṣáájú ọlọ́run bẹ àwọn kìrìsìtẹ́nì nígbà táwọn sórí ibú tiwọn wọn ní láti ṣẹ̀ṣẹ̀ kọ́sẹ̀ lọ́rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ la fi ta ilé ayé láti ṣẹ̀ṣẹ̀ kọ́ṣe láti ṣẹ̀kọ́ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run nínú ọlọ́run àtọ̀rọ̀ sáṣájú ara wọn bẹ lọ́dọ̀ kírísítẹ́nì ó dojú. àwọn kírísítẹ́nì wá rán àwọn súfí wá bá wa àwọn aràn àwọn sufi wọn aràn àwọn bàbá gẹ́gẹ́ bá lájọkọ wa sínú ìsìlámù wa tá a sì mọ wọn ara wa mẹ pé àìwíwì kú wì a mọ wọn ara wa nínú ìsìlámù pé àìwíwì kú wì pé tá a bá wíwì kú wì ti wọ́ ta wájú ọlọ́run àwọn kristian wa ara àwọn sufi wa pé ẹ̀yin ti yín ẹ̀yin ẹgbọ̀nà míì wọlé táwọn mùsùlùmí bá pe àwọn ń kèfèrí lórí ẹsẹ̀ bíbélì tó sọ pé láti ṣẹ̀ṣẹ̀ kọ́ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run náà ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ la fi dá ohun gbogbo ẹ̀yin ẹ wá lọ lu fọ́múlà míì kẹ ẹ wá pe àníbì gangan ní ohun tí ń bẹ ṣáájú kọ́lọ̀ tó mọ̀ bẹ̀. so ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí tẹ́ ẹ bá ní ta ní jẹ́ sẹ́yìdìlì wùjúdì tí ò bá já sí kó sì ń ṣe súfí rí tí ò sì ka tẹ́ ò ní súfí yóò ní what kind of foolish question are you asking me what do you mean by sẹ́yìdìlì wùjúdì what do you mean kò ní mẹ́sì tó máa mú wá yóò ka ìbéèrè ẹ kún ìbéèrè àgọ̀. yà rẹ́rìn kàkàkàkàkàkà yóò ní ara ń tà sọ fún yín nìyẹn pé kẹwàá ṣe súfì ṣe nìsín ẹ̀ bá mọ ẹni tí ń jẹ sẹyídìlì wùjúdì àwa ní jẹgbẹ wọn ni anabi muhammadu ní ẹwà àdánwò ẹwà àdánwò ẹwà sọ pé àwa pé àjọ ń tẹ̀sìn kan náà àjọ tẹ̀sìn kan náà ẹ̀sìn tí wọ́n ń sọ wípé àlọ́wùmọ̀ à ń tàlẹ̀ awádùn fàlẹ́ ìsàkọ́bùlákà ṣe é wún ìwọ ọlọ́run ọba ìwọ làkọ́kọ́ nǹkan kò ṣáájú rẹ ní ti dídẹ o nǹkan kò ṣáájú rẹ. àwọn sufi ń sọ wípé aṣáájú bíbẹ ní àlẹ́bí muhammadu pé ń ṣáájú ọlọ́run bẹ kíní kan lérò ah, ó kọ́ sí ìfẹ́ wá sí mi lórí o kinní kan lérò ó lo kọkàn báyìí tẹ́ mọ́ pé kinní kan lérò ó ti kú o kinní kan lérò. sórí tán báyìí kú sórí ìsìlámù ìsú kú sórí ìsìlámù tiẹ̀ bọ́ wájú ọlọ́run tọ́lọ́wọ́ bí ọ lè rè pé tí islam bá jẹ́ sufi tí sufi jẹ́ islam show me the word sufi nínú kùránì show me the word sufism nínú kùránì bó ló ti rí orí yín gbalẹ̀ ni kẹ́kọ̀ọ́ máa wí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dájú pé tàbá ní kẹ́ mẹ́rin ẹ̀ wá ẹ̀ nírẹ́rì ẹ̀ mú wá tayọ àtàmà àtàmà tayọ àtàmà àtàmà wọ́n tún sí pé Islam is sufism sufism is Islam sábẹ́ ìlú sọ bẹ́ẹ̀ fún ọ ṣé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ọ why you so crazy. anyway ishkun bẹnu ẹsẹ yín ìyíntẹ́pẹ̀ ní ishkun ní sufi ó ní mad love mad love ìfẹ́ ìdìgbòlugi ṣe ẹ̀dìgbò ìgbẹ́nu ẹ̀sìn yìí wọ́n fẹ́ràn súfì ju islam lọ́bẹ̀ sí wò wọ́n yẹn wọ́n súfì wọ́n fẹ́ràn súfì ju islam lọ́bẹ̀ sí wò wọ́n yẹn tó bá gá sí pé wọ́n lè yàgò ìbí láì tó bá gá sí pé mo bá ń sọ̀rọ̀ against islam wọn ò ní gbé orí pupa sórí fúgàmù mi àmọ́ pé kí mo sọ̀rọ̀ against súfì lọ́jọ́ ká máa gbé orí pupa wá wọ́n súfì wọ́n fẹ́ràn wọ́n fẹ́ràn súfì ju islam lọ. so ìta sọ ni pé wọ́n ní mùsọ̀lá háàtùn tó ga sí wípé bíyàn jẹ́ àfáà ìsìláàmù kó jẹ́ pòfẹ́sọ̀ kò lè mọ̀ kò lè mọ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ torí pé kì í sara ìsìláàmù ní nǹkan yẹn àwọn ni wọ́n gbé kalẹ̀ àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe bí wọ́n ṣe kọ̀ǹpóòsì ẹ̀ and uh, àwọn nǹkan wọ̀nyẹn wọ́n máa ń rán contrary to Islam ọ̀kan bẹ̀ ni sẹ́yúdìlì wùjúùdì sẹ́yúdìlì wùjúùdì tó ń pàdé bíi Muhammadu ànábì èsì sẹ́yúdìlì wùjúùdì. ẹ jẹ́ tún mú àpẹẹrẹ mi wá yẹ fún alápẹẹrẹ mi. kódà àwọn n'isi lẹ́sìn máa gbọ́ àkíkọ̀ wọn ní àkíkọ̀ ẹ̀gbọ́n rí àwọn oníṣúfì lẹ́sìn máa gbọ́ elimu ní àkíkọ̀ elimu ní àkíkọ̀ nígbà táwọn bá ń sọ nípa sọ nípa and the literary meaning fún àkíkọ̀ o truth truth ok àwọn ó sọ pé áàlù ṣẹ̀ríà làwà àwọn ó sọ pé alu lè hàkíkọ̀ làwọn. ọwọ́ àpò káwá bí wọ́n lè pè kí o àwọn ọmọ tí ń ni ìlànà ọlọ́run nínú kùránì nínú àdìsá lẹ́bí kí wá ní jẹ́ hàkíkọ̀ àwòsù fìkan ní léyìí ga sí pé bọ́ọ̀ bá ti tàbí ọ̀ka a ní tí wọ́n ń gbà lérò pẹ̀lú àkíkọ̀ ò lè mọ́. ìkejì nìyẹn ìkẹta ẹ ti mọ gbọ́ elimu lè bá lẹ́nu wọn elimu lè bá ìmọ̀ ìmọ̀ ẹ ti mọ pẹ̀lẹ́ wọ́n àwọn ọ̀rọ̀ pé ewo tún ní ilimu bá dì nù ìmọ̀ ń jẹ́ ìmọ̀ ó ti wá di ìmọ̀ ọnú ní sẹ́rí ohun tẹ́ ń kà lójú tákàǹdà àlùkùránì àtàdísì yẹn ìlmù zọ́hìrì nù ìlmù zọ́hìrì nù wọn ní ìyẹn de àwọn òpè wọn wà ní o lè lè fẹ́ rí ríkà nínú tíà tó ga sí pé inú ọkàn àwọn ṣéwù nìyẹn wà inú ọkàn àwọn ṣéwù ònìyẹn wà. so nínú ẹ̀ka ílímù bátínì òní tẹ́ ń pè ní àkíkọ̀ wà nínú ẹ̀ka ílímù bátínì òní tẹ́ ń pè ní káṣù wà. nínú ẹ̀ka elimu batini onye tí ń pè ní ìlèhàmù wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo gbogbo dá lórí ìfẹ́ ẹnu wọn against sharia against quran àti àdìsá méjì muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọn ò ní try open just like that. òun ìtura ìkú wọ́n kàn máa sọ pé ẹ lọ́dọ̀ àwọn àpò oníṣẹ̀ríà ìdájọ́ ẹ̀rí àmì lọ́dọ̀ àwọn oní àkíkọ̀ ìwọ tún ní àkíkọ̀ ẹ̀rọ gbà wá ni ṣẹ̀ríà làwa mọ̀ ìwọ tún ní àkíkọ̀ wọn a tún ní ẹ ẹ ìmọ̀ ọ̀dọ̀ ìrírí lẹ́yìn tẹ́ ẹ lọ kéwúkà ìmọ̀ ọ̀dọ̀ ìrírí. lọ́dọ̀ tàwọn ìmọ̀ bàtì ní bẹ tó fi gásí pé lójú ọ̀nà tọ̀rí kọ̀ lójú ọ̀nà súnfí ó rọrùn kí wọ́n sọ ẹni tí ò máa ibi tí kọ ó rọrùn kí wọ́n sọ di ṣéwù ó rọrùn kí wọ́n sọ di torí wọ́n useless wọ́n ka nǹkan wọ́n á wọ́n pè ní zọ́ọ̀hìrì ẹni tí ò wá lè ka nǹkan kan tó kàn ń fi ohun tí èṣù gbé sí lọ́kàn tó ń pè ní hìlíàmù tó ń pè ní hàkíkọ̀ àwọn nǹkan kùràfáàt tí èṣù gbé sí nínú ọkàn tó ń pè lòun kàn fi ń sọ̀rọ̀ tiẹ̀ kò lè dá kéwkà o kò mọ kéwu o yóò àdó òòṣà tí wọ́n mọ̀ bọ yóò di òòṣà tí wọ́n mọ̀ bọ lẹ́ẹ̀fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣé wọn tó bá sí wípé bìdú ni máa rìfà bìdú ni ẹ̀lìmì láì mọ̀ nǹkan kan láì mọ̀ nǹkan kan àwọn bá ti máa sọ àní àwọn èsà afá o àwọn èsà afá o ṣùgbọ́n ilé mu bàtì ní bẹ́lẹ́dọ̀ tiwa àkíkọ̀ ń bẹ́lẹ́dọ̀ tiwa ẹ̀yin náà wọ́n gbọ́ tẹ́ wọ́n sọ ọ́ ẹ̀ ń bá rìn súnmọ́ wọn máa ń gbọ́ ọ. èyí tó bá kàn wá mọ kí ó nù wọn èyí tó bá mọ kí ó nù wọn àwọn smart ohun tó bá jẹ mọ́rọ̀ kí ó tẹ́lẹ̀ ríkà ní kí wọ́n sọ ń ta kí wọ́n ti dá àárín ara wọn nìkan sọ́ọ́ wọ́n á jù nìyí ohun tí Yésù bá gbé sí wọn lórí ẹ̀mí tó gbé sí wọn lọ́kàn ló kù wọ́n kù tí wọ́n máa sọ fáwọn mùrídì wọn. ẹ wá ní kò ní sí tanazon ẹ wá ní kò ní sí kò ní sí tìláàpù irú àwọn nǹkan wọ̀nyí wà lẹ́wà ń ṣe kàyéfì pẹ̀lú mókífù àlìmọ̀nìhùn sheikh dikilẹ́sàfì ẹ̀yin náà gbà pé límù bàtì ní bẹ ni ẹ bá ní límù bàtì ní bẹ ipò gbogbo ló wà lọ́dọ̀ yín nínú ìsìlámù ẹ sọ fáyé ẹ bá ní àkíkọ̀ tó ń bẹ yàtọ̀ sí sẹ̀ríà ipò gbogbo ló wà nínú ìsìlámù ẹ sọ fáyé ẹ bá ń pe ànẹ́bì ní sẹ́yídìlì wùjúdì ipò gbogbo ló wà nínú ìsìlámù ẹ sọ fáyé. so ohun tó bí màníwù nìyẹn àwọn tí ọ̀rọ̀ wọn ò sì tí hàn sí dáadáa àbí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ wọn nígbà tọ́rọ̀ wọn ò hàn sáwọn èèyàn ni wọ́n ròyìn wọn pé èèyàn re ni wọ́n alùtọ́ à ni wọ́n alùlùkẹ́rì ni wọ́n alùzúdù ni wọ́n alùlẹ̀ ìbádà ni wọ́n ni wọ́n ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọ̀sì ní kété tí àṣírí wọn tú àwọn èèyàn yóò tọ̀hún. nípìnlẹ̀ ara àwọn tí wọ́n jẹ́ àlùsúnà ara àwọn tó ń jẹ́ àlùsúnà tó ń ṣe súnà ara àwọn náà ni ọ̀rọ̀ wọn dàrú tí ń lọ́dún súfì gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé gbogbo ìjọ gbogbo ìjọ ti ń bẹ lónìí lábẹ́ seventy two yẹn àtàrà seventy one yẹn ni wọ́n ti branch out ṣíà ara náà seventy one gbogbo ẹ pé ànábì ní ìjọ ìjọ ìjọ òun máa pín seventy three ó ní seventy two ọ̀wọ́ náà ẹyọ kan ní wàlùjẹ náà èyí wá ń sọ fún yìí sí pé gbogbo seventy two yẹn látara ẹyọ kan tí ó wàlùjẹ náà yẹn ìpìlẹ̀ wọn gẹ́gẹ́ lẹ́yọ kan tí ó wàlùjẹ náà yẹn ìpìlẹ̀ wọn gẹ́gẹ́ nìyẹn ara rẹ̀ ni wọ́n ti ń ṣe kí ni ni wọ́n ti ń branch out ni wọ́n ti ń fall apart ni wọ́n ti ń fall apart àwọn tí wọ́n tètè dámọ̀ pé àwọn eléyìí o right of ni wọ́n wọ́n right wọn off àwọn tí wọ́n pẹ́ lórí ọ̀rọ̀ wọn kí wọ́n tó dá wọn mọ̀ pé right of làwọn náà ọ̀kan nínú wọn tàwọn oníṣúfì àwọn Sufi they are like amúẹ̀bà amúẹ̀bà ni wọ́n mo sọ fún yín bóyá bí ìjẹta kọ́ ni àbíjẹ ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Tìjàníyà traditional Tìjàníyà wọ́n mọ silence ni so how will you know pé irú àjọ kan báyìí ń bẹ fún wọn. èèyàn rere náà láwọn pè wọ́n nìyẹn èyàn dìsì èyàn dìsì ni wọ́n. fáìdọ̀ lọ́wọ́ adé ló ní ẹtú gbogbo ẹ̀ bọ́ta káyọ̀ mọ táwọn ń ṣe. so tó ń ṣẹlẹ̀ lóòrọ̀ rọ súnfì nìyẹn ṣe. àwọn mọ̀nìhún wọn ò ṣàdédé jẹ́ mọ̀nìhún bí kì í bá ṣe nítorí àwọn eré àwọn yìí ni mo fi bẹ̀yìn náà léèrè yìí pé ẹ bọ́ ọ̀tà ẹ sọ fáyé kí ni ìdájọ́ ẹ tó bá ń pe ànẹ́bì ní sẹ́yìndòlì wùjúdì kí ni ìdájọ́ ẹ tí bá ń sọ pé ṣẹ̀ríà wà lọ́tọ̀ àkíkọ̀ wà lọ́tọ̀ kí ni ìdájọ́ ẹ ti ń sọ wípé elimu dọ̀rí wà lọ́tọ̀ elimu bàtìní wà lọ́tọ̀ ẹ ọ̀tà ẹ sọ náà. ṣára alùsùnà lákàrú ẹni bẹ́ẹ̀ mọ̀ torí stand alùsùnà ni pé ànẹ́bí o kìí ṣe sẹ́dúlì wùjúdì. bákan náà sì ni pé àkíkà lọ́dọ̀ alùsùnà kò tayọ níta that is the dictionary meaning kò tún ní ẹni pípa meaning mọ́. bẹ kò sì sí ti jẹ́ límù lìbátì lọ́dọ̀ alùsùn náà bó ni wọn ti wá ní yọwọ́ kí là ń kó àwọn tí wọ́n ń kílèmù àwọn nǹkan wọ̀nyí kúrò lára alùsùn náà nígbà tá a sì rí wọn padà tù sọ bí yẹn ti jẹ́ nìyẹn ṣe. Hmm. ẹ wò ó ẹ jẹ́ kí n dá dúró báyìí torí pé ìjókòó tó ń bẹ fún mi lọ́la kọ́ lọ́wọ́ ṣàánú mi kò sì ní dá kí n má tó gbé lórí iṣẹ́ sọjí ń dadú báyìí yá máa fi ilé ìṣe lọ ọlọ́run tó jẹ́ ká tún pàdé ara wa lọ́la ìṣọ́ àmọ́. tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó lè kó dájú bá a ó lè wọ́n tó jálajàla. wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ara wa ni oníṣúfì ó ti wà ní ara wa ní ìwà láàyè èèyàn wa èèyàn wa ara wa ti wà ní ara wa èèyàn wa ní ìwà láàyè èèyàn wa èèyàn wa ara wa ti wà ní ara lórí máa bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó sẹ́sì máa kọ́ ọ̀rùn ó lè wọ́n tó jálá jálá. bẹ́ẹ̀ ni. ó lè tó lè tó lè ká ní ẹ̀rọ púpọ̀ àti ìlànà ìlú púpọ̀. wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣùkú.